sànbẹ̀sùn fapòrọ̀rí ìwà ọmọ ní mọ̀mọ́ jòkígbẹ́. àwọn àgbàlagbà máa lo òwe yìí láti fi sọ fún ọmọ tí ń ṣe jàgídíjàgan kó ṣe pẹ̀lẹ́ tàbí ẹni tí wọ́n mọ̀ wípé ó ti ṣe ohun ìkankan kan pamọ́ tí wọ́n á rìn galanto gólóńtò lóòjọ́ bí ìgbà wọn ń pe ẹlẹ́sẹ̀ ni ó mọ̀ ọ́ sá nígbà tí ọ̀bàjẹ́ni ti ń lé ilẹ̀ e àbí kí ni ká ti gbọ́ wípé èèyàn ò fẹ́ sùn lálẹ́ yóò fọ̀bẹ sára sùn yóò sì borí rẹ̀ lé apó eléyìí tí ó kún fún ohun ìjà olóró oríṣiríṣi. kí ni òkígbẹ́ òkígbẹ́ jẹ́ àjẹ́ ara burúkú fún àwọn àgbàlagbà tí ì jẹ́ kí ṣíṣàdá àbí tọ̀bẹ kó ràn wọ́n. òwe lẹ́ṣin ọ̀rọ̀ o ọ̀rọ̀ lẹ́ṣin òwe nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ bá sùnù òwe la wà. <laughs>